وسلم له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل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 a sì ti ṣe àlàyé eléyìí ṣáájú ó tún ní ká gba àwọn màláìka rẹ̀ gbọ́ àwọn màláìka àwọn ẹ̀dá kan ni tọ́lọ̀ wọn bá dá wọn ní ẹ̀dá mímá wọn kì í jẹun wọn kì í mu àwọn màláìka yìí báyìí wọn kì í ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹni tọ́lọ̀ ń bá ní kí wọ́n ṣe ni wọ́n á máa ṣe وهم بأمره يعملون وكي صو ịsọ ọba tó wí àti ọlọ́run ọba ni wọ́n máa tẹ̀lé nínú àyà mi la ya'suna Allaha ma amarahu wa yaf'aluna ma yu'marun ntọ́lọ́mba ni kí wọ́n ṣe wọn kì í tàpá sí a fi kọ́ àwọn láṣẹ ni wọ́n máa ṣe àwọn yìí. àjẹsẹ́mu nùrọ̀níyà àwọn ẹ̀dá kan ni tó ti pé ọlọ́mọ bá dá látara àmálẹ̀ àwọn ń rí wa àwọn ò lè rí wọn ọlọ́run ti fún màláíkà ní agbára láti fi ya àwòrán ara wọn bí wọ́n bá ti ṣe ń fẹ́ màláíkà lè wá ní àwòrán bí wọ́n bá ti ṣe wù ú ṣùgbọ́n o màláíkà kì í wá pẹ̀lú àwòrán jọ̀ọ̀dá torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n ní gbogbo wíwá tí malayika jibril aleyhi salam tó máa wọn bá nàbẹ muhammed sallallahu alayhi wa sallam níṣẹ́ ló máa ń gbé àwọ̀ èèyàn wọ̀ àwọ̀ kan nínú àwọn sàhábà tó ń jẹ́ dẹ́xìyà alkalbi àwọ̀ rẹ̀ tí malayika jibril máa ń gbé wá bá nàbẹ sallallahu alayhi wa sallam àti pé pápá gan anabi wa ò rí malayika jibril àrí. lórí pàápàá bọ́lọ̀ ti ṣe dáa tó bá ní orí ẹ̀mejì péré ní ìgbà àkọ́kọ́ ní ìgbà kejì tí ọkọ̀kọ́ yọ sànàbì sallallahu alaihi wasallam lẹ́yìn yíyọ tó ti yọ sí nínú kòtò Hira yíyọ kejì ọyọ ni pẹ̀lú pàápàá bọ́lọ̀ ó kún gbogbo ọ̀kan èèyàn ò ríran rí sámàmà màlẹ́kà yìí nìkan lèèyàn rí torí ẹ̀ àwọn màlẹ́kà alágbára ńlá ni wọ́n alágbára ńlá ni àwọn ọlọ́run ní ẹ̀dá tó ní agbára ṣùgbọ́n bọ́lá ti ṣe fún alágbára tó wọn ò tó sìn torí pé ọlọ́run ẹlẹ́dàá wa làwọn náà tánàbí ó tún rí màláíkà Jibril òun náà ní ìgbà tán gbá nàbí lọ sí sámà níbi tó ti lọ gba as-salawat tó ti lọ gbà wá fún wa ọlọ́ni wa laqad ra'ahu nazlatan ukhra 'inda sidratil muntaha olótórí anábì tó rí Jibril ní ìdàkejì níbi igi tí ń bẹ ní àyè tó igi tí ń bẹ láyè tó ga jù ibẹ̀ là wa tún ti rí màlẹ́kà Jibril ní ìdàkejì àwọn màlẹ́kà tẹ rí yìí báyìí wọn kì í ṣe ọlọ́ iṣẹ́ tó lọ́wọ́ bá ń rán ọkùnrin sí ni wọ́n máa ṣe wọn kì í dá sí ara wọn jẹ́ ọmọ nínú ẹni tó ti pé láti gbàtọ́ lọ́wọ́ bá ti dá ìdúró lọ́wọ́ ìdúró náà ni wọ́n máa bẹ títí láéláé títí tọ́ lọ́wọ́ bá tí ó tún fi pa oníkálukú wọn náà rẹ̀ nígbà tí ìjọba bá dé kó tó tún ta gbogbo kálukú jí níjọba ìdàlùkìyàmù ọmọ ẹ nínú ẹni tó ti pé ló ń wà tí sì ní kó mbẹ ọmọ ẹ nínú ẹni tó ti pé ìforíkalẹ̀ ló wà tí ó sì ní yẹra kó mbẹ wọ́n ti wọ́n ní ìgbà tí ọlọ́run bá fún wa nírò kó wọ́n da àrólé kan sórí ilẹ̀ ènìyàn àkọ́kọ́ bàbá ńlá wa anabi adam aleyhi salam níbi tí àwọn màláíkà ti sọ pé ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku ad-dima'a wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak qala inni a'lamu ma la ta'lamun. sọ́wọ́ adá ẹnìkan sókè pẹ̀ ẹni tí ó yẹ òbílẹ̀ jẹ́ lókè pẹ̀ ẹni tó ti pé yọ máa tàjẹ̀ sílẹ̀ nígbà tí wọ́n lọ́n mà ipe àwa ẹ̀yìn fi fún ọ sì gbogbo ògbà dúpẹ́ fún ọ kí ló dé tó ní sẹ́mà lórí tiwa nìkan bó tilẹ̀ jẹ́ ike ọlọ́run ọbọ̀ pé wọ́n ń parọ́ nípa sísọ tí wọ́n sọ nípa àwọn ń sábọ̀ máa fọ́lọ̀ àwọn ń yìí fọ́lọ̀ àti pé pápá gan èèyàn yóò máa lókè pẹ̀ yóò sì máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ ọlọ́run ọ̀já onírọ́ nípa eléyìí ṣùgbọ́n abala kanu abala mi ń bẹ tẹ́ mà

àwọn mọ̀lẹ́kà yìí báyìí wọ́n pọ̀ débi kí oníkálukú wa bá ti ṣe láàpọ̀ tó yìí oníkálukú wa mọ̀lẹ́kà méjì ní bẹ pẹ̀lú ẹ̀ oníkálukú wa mọ̀lẹ́kà méjì ní bẹ pẹ̀lú rẹ̀ ma yalfizu min qawlin illa ladayhi raqibun ẹ ò ní sọ gbólóǹkan lẹ́nu àfi àwọn mọ̀lẹ́kà méjèèjì yẹn kó wọn máa pẹ̀lú yín o raqib àti atid. wọ́n kọ iṣẹ́ yín sílẹ̀ ọ̀kan mójútó gbogbo dáadáa tẹ́ bá ṣe ọ̀kan mójútó gbogbo àìdá tẹ́ bá ṣe. àwọn mọ̀lẹ́kà yìí báyìí alákọ̀wé alápọ̀nlé ni wọ́n wọn ò ṣeé bọ̀ wọn ò ṣeé fún lówó àbẹ̀tẹ́lẹ̀ wa inna alaykum ma àwọn bẹ yẹn o. àwọn alákọ̀wé alápọ̀nlé ni wọ́n o alápọ̀nlé ni wọ́n o wọ́n máa ń tẹ̀ ẹ̀sẹ̀ ọlọ́wọ́n máa ń ní àpèjúwe nípa bí àwọn mẹ̀lẹ́kà ti fi pọ̀ tó nínú tó wá nínú súnà nàbì sallallahu alaihi gbin ní gbíngbin tó fẹ́ jábọ́ yá dànù anábì lọ́tọ́ gbin.

nínú fáàrí rẹ wọ́n tó ṣe ike bọ́ọ̀dù ń sẹ́lọ̀n bẹ́ẹ̀ ló ń ṣètọ́lọ̀n ọ̀mọ́kadá níbi ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ọ́ mọ̀lẹ́kà ìṣẹ̀lọ̀ mọ̀lẹ́kà kì í takotọ́lọ̀ wọn á kọlọ jàrá bẹ́ẹ̀ tí o ti yẹ kó yé wa náà bùkátà kọlọmọlọ ń dá wa o ṣe ń tọ́lọ̀ fi wá sí tó fi dá wa. ọkàn fẹ́ wa fún dáadáa ló fi dá ọ ọfẹ́ wa fálẹ jẹnà rẹ kọlọ ń wà wa lọmọ abẹ ọfẹ́ ká ṣe nílé ayé ń bì kí torí pé yóò fi gbà kankan tí ò ní tẹ́lẹ̀ màlẹ́kà pọ̀ lọ́jà ti rẹrẹ àwọn òní nǹkan míì tí wọ́n máa fura síra rẹ kó tó ṣe dáadáa kan tó ti ṣe àìmọye òfófó àìmọye ẹ̀gàn àìmọye ìsọkúsọ àìmọye ìwíkúwì àìmọye ìwòkúwò àìmọye ìgbọ́kúgbọ̀ àìmọye ìrìnkúrìn kó tó ṣe dáadáa ẹ̀yọ̀kan nígbà táwọn mọ̀lẹ́kà yìí ti sa ìdá kankan. ọlọ́run tó fún alápèjúwe mi nínú súnà anábì sallallahu alaihi wasallam ilé kan ní sámà ń pè ní ma'mur ọ̀dà gẹ́gẹ́ bíi kàábà ní nílé ayé tí wọ́n ń bì àwọn mẹlẹka máa wọ ọbẹ lójoojúmọ́ gbogbo mẹlẹka tó bá ti wá wọ ọbẹ àwọn òtún ní wọ ọbẹ má ti jọ gbẹndà òkèèyà ètò bá ti wọ ọbẹ yọ wọ ọbẹ jáde wọn sì tún ní wọ ọbẹ má ti jọ gbẹndà òkèèyà wọn á ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin mẹlẹka ló máa wọ ọbẹ lójúmọ́ seventy thousand ní mẹlẹka ti máa wọ ọbẹ lójoojúmọ́ gbogbo mẹlẹka tó bá ti wọ ọbẹ kò tún ní wọ ọbẹ má ti jọ gbẹndà òkèèyà wọn náà wàá sírò rẹ mélòó ní wọbẹ lọ́sẹ̀ kan mélòó ní wọbẹ lóṣù kan ọdún kan kọ àtijọ́ tàlàyé ti tó ti dá màláìka tẹ́lẹ̀ yà fi hàn pé màláìka pọ̀ jọjọ o màláìka lọ jáǹtì rẹ́rẹ́ àwọn màláìka yìí agbọ́dọ̀ gbà wọn gbọ́ pé wọ́n bẹ àìrí wọn kò túmọ̀ sí pé wọn ò sí kìí ṣe gbogbo ní téèyàn ọba rí ni ò sí àwọn mẹlẹka yìí agbọ́dọ̀ gba àwọn pẹpẹ dọ ọlọńtọlọ ń dání wọn látara àmàlẹ wọn kì í jẹ wọn kì í mu wọn kì í wọn ò sì tó sìn gbogbo wa la sùn. àwọn mẹlẹka yìí báyìí ọ̀n bẹ nínú wa ẹni tọ́lọ̀ ti rẹ̀ fún wa ó sì nínú wa àwọn màláìkà nínú wọn láti rí màláìkà jibril aleyhi salam wọn tún máa ń pè ní jibril aleyhi salam màláìkà yìí oná lọ́lọ́run fi sọ iṣẹ́ tí máa fi ránṣẹ́ sáwọn ànábì rẹ̀ àtàwọn àránṣẹ́ rẹ̀ màláìkà jibril oní máa mójútó léyìí alukur'an atawurọ alinjil azabu suhufu ibrahim. suhufu Musa gbogbo àwọn tírà yìí malaika Jibril ló mú wá báwọn ànábì òun ló mú wá báwọn ànábì nínú àwọn èèyàn. yìí tá a mú kọ rẹ̀ tá a tún mẹsẹ rẹ̀ mikael aleyhi salam onáà ni malaika tó ti pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó fi sọ ọ̀rọ̀ rírọ̀jù rírọ̀ òjò màláìkà mikael ọlọ́mọdútó eléyìí náà ọ̀kan pàtàkì ni nínú àwọn màláìkà ọlọ́ nínú àwọn láti rí israfil israfil. onáà ni màláìkà tó ti pé agbé ìhó ha lẹ́nu tí ó fi atẹ́gùn sí ìhó eléyìí tí ó mú kí ilé ayé kọ́ wá sókun tí ó tuntun fẹ́ sí ìhó eléyìí tí ó mú kí ìgbéǹde àgbéyàmọ̀ dé màláìkà Israfil nìyẹn ìhó ó rẹ̀ láti dọ́tọ́lọ̀ dá àti ọlọ́run ọba ló ń retí kọ́lọ́run ọba ò ní fẹ́ atẹ́gùn sí ó sì fi atẹ́gùn sí kílẹ̀ ayọ́ wá tó màláìkà Israfil ni nínú àwọn màláìkà tá a mú kan wọn àti fẹ́ wọn òun náà ni malakul maut màláìkà kú màláìkà kú tí ó gbẹ̀mí oníkálukú wa qul yatawaffakum malakul maut alladhi wukkila bikum thumma ila rabbikum turja'un ti yé wọn. pé màláìka kú eléyìí tó ṣe pé a fi ọ̀rọ̀ gbígbẹ̀mí ẹnìkọ̀ọ̀kan nù yín lé lọ́wọ́ yọ ọmọ kúkú gbẹ̀mí yín nígbà yín bá tó ọ̀dọ̀ ọlọ́run ọba yín náà lẹ́sìn fàbọ̀ sí kò sí àdọ́gbọ́n sí jama á kùnjọ kan náà màláìka tí kálukú náà ni wọ́n ń pè ní malakul màláìka orúkọ rẹ̀ tó dájú àti nínú súnà anábì muhammed sallallahu alayhi wa sallam yàtọ̀ sí azrael azrael kọfẹsẹrin lẹnu àdéhùn kọfẹsẹrin kò sì wá náà alukur'an àmọ́ malakul maut ńlọkọ rẹ ọba àti ẹwà gbàgbọ́ kọ ọmọ gbàgbọ́ àníbọ abọjọ wọn náà ó sì rí màláíkà kú nìyẹn nínú àwọn màláíkà ó náà ní àti adid àwọn méjèèjì ń bẹ lápá wa apá ọ̀tún àti apá òsì iṣẹ́ tiwọn ni kí wọ́n máa kọ iṣẹ́ wa lẹ̀ kí wọ́n máa kọ iṣẹ́ wa lẹ̀ kò bá àdá blanketi mẹ́wàá borí kọ́ wa máa mọ funfun ṣe ká gbogbo ẹ̀ mọ̀lẹ́kà rí ọlọ́ni ya'lamuna ma taf'alun wọ́n máa dẹ̀ ọba tó ti dá wa ti mọ̀ kó o ṣe kó o tó ṣe àmọ́ àwọn wọ̀nyí ń bẹ pẹ̀lú rẹ tó bá dé pọ́nà kan bẹ tó lè gbà tó fi lè já màláìka kó lára rẹ kó bá dáa pọ̀ kó ma wá dára sùn. àkàràwọ̀ fún mi lọ sínú apá rẹ wọn wà ní èyí sínú apá rẹ inú apá rẹ báwo ni wọn á gba gẹ́gẹ́ ìdáni. nígbà tó àwọn ń bẹ pẹ̀lú rẹ wa tí ò já nù wọn ò já dábàá wa pé kí n gé apá ìdánù kálukú sinmi rárá o wọn ò lè gíra rẹ lápá dánù màláìka yìí ń bẹ pẹ̀lú rẹ àwọn méjì nínú àwọn màláìka àwọn náà làwọn màláìka sọ pé ní sẹ́yà ìwúlẹ̀ fi ọrùn àwọn arìn káàkiri lókè pẹ̀ iṣẹ́ tiwọn náà ni yuballighuna an-nabiyya sallallahu alayhi wa sallam an ummatihi as-salam máa ń títẹ̀ sí sálámà tí àwọn àlùmọ́ iṣẹ́ tí wọ́n. Ṣèbẹ́ iná sálámà sánàbì. Asalaamu alayka ayyuhan nabi wa rahmatulahi wa barakatu nínú sọláàtì wa lójoojúmọ́. Tí sálámà tẹ̀ ń sálámà sánàbì àwọn mọ̀lẹ́kà kan àtọ́ pé iṣẹ́ tí wọ́n. Wọ́n mọ̀ lọ sí sẹ̀rẹ̀ bá nàbì sallallahu alaihi wasallam. Àbùkátà pé dání ń lọ sí Màdínà káwá kọ sálámà kakọta nàbì sallallahu alaihi wasallam ẹ bá ní sọnù ọ̀mọ̀wé kà lójú ayé rẹ̀ ọ akọ̀wé lẹ́yìn ikú rẹ̀ pọ̀ kí lọ́ọ́ fẹ́ẹ́ fèsì má lọ dá dọ̀tí dọ̀tí bẹ́ẹ̀ tó bá gbọ́ ọmú pò sí o kò ní ìdí kọ́ wá bá wọn mú lẹ́tà lọ àwọn àdá lẹ́tà kan sójú wíńdò pé kí ni kí lọ́ọ́ sọ torí ẹ̀ tẹ́yìn bá ti ń sálámà sànàbì níbi kíbi tẹ́ bá wà tẹ́yìn bá ń sọ̀sọ̀ láti fún anabi sọ̀rọ̀ láti sọ̀rọ̀ níbi kíbi tẹ́ bá wà yóò máa lọ bá anabi Muhammad sọlọlọ àdùsọlẹ torí pé àwọn màláíkà kan ti wà spẹṣálí tó ẹ pé àwọn oníṣẹ méjì ju eléyìí lọ kọ́ lọ́ máa jíṣẹ́ sálámà táà máa ń ṣe sànàbì ọ̀sọ̀lẹ̀ táà máa ń ṣe sànàbì sallallahu alaihi wasallam táwọn ọmọ ẹ̀jẹ̀ sẹ̀rẹ̀ sànàbì wa sallallahu alaihi wasallam. tẹ́lẹ̀ ìbáyé wa jama nítorí bẹ́ẹ̀ nù àwọn àwọn màláíkà tó jẹ́ kí wọ́n àwọn olùṣọ́ yàtọ̀ sáà ń sẹ́ ń kọtẹ́ wa lẹ̀ àwọn kan tó ń ṣọ́ wa wọ́n máa ṣọ́ wa níwájú wọ́n ma wa lẹ́yìn wọn ní buro si wa wọn ní wa ti jẹ́ ọlọ́run tó fi màlẹ́kà sọ wa wọ́n máa sọ wa wọn adúmọ̀ máa sọ wa lẹ́yìn tẹ́lẹ̀ ayé wa tá a kúkú wáyé ó kún fẹ́ wu lóríṣiríṣi eléyìí tá a sì lè fojú rí ọ̀pọ̀ ju ìta lè rí lọ nínú ewu tí ń bẹ nínú ilé ayé ọlọ́run á fi màlẹ́kà sọ wa tí ewu bá ń bọ̀ màlẹ́kà sọ wa yọ dáàbò bò wa kò ní jẹ́ kí ewu yẹn ó ṣe wa lópin ìgbà tó bá ti pé kò sínú àkọọ́lẹ̀ pé ewu yẹn ó ṣe wa àmì ìtọ́lọ̀ kọ pé yóò ṣe wa àwọn màlẹ́kà yẹ̀ bá ní ewu yẹn ó sì ṣe wa torí ẹ gbogbo ti ń ṣe wá àkọọ́lẹ̀ ti síwájú èyí tákọọ́lẹ̀ rẹ bá ti síwájú màlẹkọ yẹba ewu yẹn ó sì yẹn kọlọ ń dákun kọ máa sànù wa. níbẹ̀ náà àwọn màlẹkà jama àwọn màlẹkà tó sọ pé iṣẹ́ tiẹ̀ ni pé kó lọ bá ọmọ tí ń bẹ nínú ìyá rẹ̀ ọmọ tí ń bẹ nínú ìyá rẹ̀ tí wọ́n lóyún ẹ̀ iṣẹ́ tiẹ̀ ni kó bá ọmọ kó lọ kọ rẹ̀ lẹ̀ nítorí pé ní kété tí àtọ ọkùnrin bá ti wọnú àpò òbí obìnrin màlẹ́kà kan wà tọ́lọ́run fi sọ àpò òbí iṣẹ́ tiẹ̀ yóò wá máa bi ọlọ́run léèrè pé wọ́n lọ mo rí àtọ̀ ní àyè sọ fẹ́ sọ́dẹ̀dà tí ó sẹ̀mí ni àbí báwo tọ́lọ́run bàbá ni bẹ́ẹ̀ ni yóò jẹ́dà tí ó sẹ̀mí màlẹ́kà ọmọ wa sọ àtọ̀ yìí láti ọjọ́ yẹn lọ títí tẹ́ fi bí lọ́mọ subhanallah màlẹ́kà ọmọ sọ títí tẹ́ fi bí lọ́mọ. àmọ́ tí ọlọ́run ẹlẹ́dàá wa bá sọ pé rárá o kò ní í jẹ́ ẹ̀dá tó wọ́n dà tó wọ́n fẹ́mi sí lára tó gbogbo ọ̀nà yóò wù ní àtọ̀yàn bàjáde obìnrin lè tọ́ dànù ó lè di ẹ̀jẹ̀ kó nù tún dànù ó lè máa lọ sípò pé ọ̀dọ́mọkọ́ dànù torí pé àkọọ́lẹ̀ pé ó di èèyàn tí ó pè tí ó jáde tọ́ba ti wá kọ àkọọ́lẹ̀ pé ẹ̀dá láàdá tí ó sẹ̀mí tí ó jáde tí ó pè léyìn màláìka ọmọ wa sọ tọ́ba ti wá kóṣù mẹ́rin ọlọ́run tún á rán màláìka kan sí màláìka yìí sẹ́tì ẹ̀ bí kẹ́tùbí rìsíkì wà ajẹ́lẹ̀ wà àmẹ́lẹ̀ yìí wà ṣàkíyẹn àwùsàrì wọ́n ní kí màláìka ọlọ́kọ̀ọ̀kan mẹ́rin yìí lẹ̀ ọmọ tó wà nù ìyá rẹ̀ tó bá ti pósù mẹ́rin wọ́n pọ̀ tiẹ̀ náà lẹ̀ wọ́n kọ́ àrísìkì rẹ̀ lẹ̀ kí tó kọ náà tó ibi tọ́lọ̀ ń sọ pé òní dé òní dé bẹ́ẹ̀ mọlẹka yìí sì dá nǹkan kọ fúnra mo rò pé ti la ma wọ́n yìí sẹ́ lori lórí ní bá fi pa wọ́n láṣẹ ní bá ní kí gẹ́lẹ́ iná ni máa ọlọ́run ní pé kí wọ́n kọ́ fún ọ ipò lówó ọ̀làlù kí wọ́n kọ́ pé kó o tòṣì má ní nǹkan kan kò lè bá ní kí wọ́n kọ́ ni. ọwọ́ owó rí yóò iye báyìí ní kọ́ ní kò ní ṣe eléyìí ni kádàrà oríṣi kejì kádàrà alákọ̀ọ́kọ́ jàmá oná ní kádàrà tó ti kọ wa ṣáájú kó tó tilẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún kó tó tilẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ti mọ̀ wá ti pàkọ́lẹ̀ wá kalẹ̀ ti sọ̀tà ta ni bàbá ẹ̀. Tani ni ìyá ẹ kí ló ní kí ló ní ní ńbọ ló ní ńbọ ló ní dé gbogbo ẹ lọ́lọ́run ọba ti kọ kalẹ̀ ìwé tọ́lọ́run ọba wa kọ sí ńbẹ lọ́dọ̀ Ọlọ́run ìwé tọ́lọ́run ọba kọ sí ńbẹ lọ́dọ̀ Ọlọ́run orúkọ rẹ̀ kìjàbọn makinu ìwé tí ńbẹ lábẹ́ ẹ̀sùn ìwé tí ńbẹ lábẹ́ ẹ̀sùn ìwé ńbẹ lábẹ́ ẹ̀sùn Ọlọ́run ta ló lè lọ yí padà náà rí ta ni ẹni náà dá bí da tó lè débẹ̀ yọ wá lọ yí kádàrá rẹ dà tó fi wá jẹ́ pé orin yorùbá gbogbo gbà òun náà ní pé káyé má pa ara ń bẹ tó ń dá ara kí ni wèrè dá sọ yàtọ̀ sí pé kọ́ máa sòkú káyé kọ́ máa tàjọyọ̀ kí ni wọ́n fi bí bá lówó náà kí ni wọ́n fi ṣe náà lè bá jọyọ̀ náà kó kí wọ́n máa tó ti bẹ́ẹ̀ náà lọ ni àbí ẹ̀yin tẹ̀sẹ̀ délé ayé kí ló fẹ́ dá amẹ́sẹ̀kọ́ fẹ́ sin lọ́ni fẹ́ àmọ́ ẹsẹ kó fẹ́ àwọn ẹrú Ọlọ́run lọ́wọ́ ń bọ ń bẹ kò tí ì bóyá ó lè bẹ̀rẹ̀ sí lọ́la torí ẹ ti forí rẹ̀ gbá ta ló yorí lọ́rùn rẹ̀ ta ló kórí ta ló kò lọ́rùn rẹ̀ tó gbé ti àwọn olórí nílò orí olórí báwo orí tí fi fi ọ náà ní bẹ lọ́rùn ẹ orí èyí padà lọ́rùn ẹnu lè máa fẹ̀ sí kí mo máa fẹ̀ sí kẹ̀kẹ́ náà máa gbòòrò sí àmọ́ rí ẹ̀ tó gbé wáyé náà ló ń gbé ká àyàfi torí bá ń jẹ́ nǹkan mí léde yorùbá toró òtàkà náà máa jó ọba béèrè rẹ di orí rẹ mú lásán àní ti gbogbo ẹ ẹni tọ́lọ̀ ń sọ ni ó ṣe láyé náà ni ó ṣe kú òní kí ẹ bá yí kádàrádà ẹ mọ̀ pé òṣì ò tó bá ń di àrò torí gbogbo gbèsè tó bá tún jẹ ó tún máa lọ sanwó fáwọn ẹni tó yáwó lọ́dọ̀ wọn ọlọ́run ti kọ ilé yìí ti síwájú àti ká máa bẹ lọ́run àdúrà nìkan ìnìkẹyọ ká tọlọ máa ti torí rẹ̀ yí kádàrá kàdà anabi wa muhammad sallallahu alayhi wa sallam onílàyò ayẹrọ kádàrá illa du'a kò sí kankan tó lè yí kádàrá dà àbàdùà kí ló dé wọn ní báwo wà ládùá náà ṣe lágbára láti yí kádàrá padà wọn nítorí gbàdúrà náà kádàrá kan yẹn ní kọ́lọ́ wọn kádàrá kọ́ bẹ̀ òun wọn wàá fi kádàrá fi bẹ̀ òun yí kádàrá burú tó ti kọ́ fún ọ yóò yí padà àdúrà ní ká múra sí o èyí ti pé ká máa tánra wa jẹ o òfò ká ti sí ọ o tún fẹ́ fòfò mí ìṣeré ẹni yẹn tó ń lọ ilé ológun káyé

nínú àwọn àdúrà yẹ̀yẹ̀ wọ́n lé ní ọbọ̀ òwò lóru kọ́ máa ṣàdúrà àbọ̀ òwò báwo Allahu ahabbu an yastahiya minhu an-nas bẹ́ẹ̀ ló wá nínú hadith ọlọ́nkan ló tọ́kọ́ mi èèyàn ti ju ẹ̀jú mo wá fẹ́ ṣàdúrà mo fe pé wọ́n á òwò ọ̀dájú kò lójijì. wa sọ pé ó ní ìtìjú yẹn kan ní nínú òdodo sẹlẹ yìí túmọ̀ sí wípé jama ẹja ake tó tí wọn máa ń fún ẹ ládùú àkádùá má gbà ó má gbà ó tó ẹ máa sinú ẹ máa tira ẹ máa fẹ́ ilé kọ́ baba tí bàbá lọ́wọ́ bàbá tí ó mú ọwọ́ náà rọrùn bàbá tí ó mú ọwọ́ náà rọrùn tá ní bàbá òfò kó ló ń gan rí ẹni tí ó bá dá sọ sí lọ́rùn tọrùn ẹ̀ lákọ́kọ́ wò wò ẹlòmíì lè sọ àmọ́ wá ti sọ láti kọ̀ pàkọ́ sẹ́lẹ̀ kíbílà torí tọ́lọ̀ ṣé ọlọ́run náà mọ̀ ń sìn ẹlòmíì lè sọ yìí pé àdúrà tó ṣe yọ ọ̀kasẹ̀ kan ni ọ̀kasẹ̀ kan fún wákàtí kan láì jẹ́ kọ́lọ́ bí àjọ irú àwọn àdúrà rádaràdá rádaràdá má bá wọn ṣe irú ẹ̀ má bá wọn ṣe irú ẹ̀ àbíkọ́ gbọ́ kéèyàn sí tọ́ba wá ké lórí ọ̀fẹ́ lójú ẹgbọ́n

ọmọ wa kó kó kọ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ń wa ọlọ́dà kun là wa báwa tún àwùjọ wa ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ń ṣépè ìlera wọn ló kọ fáwọn ṣàdúà wọ́n ń ṣépè ìlera wọn ló kọ fáwọn ṣàdúà ẹ̀rẹ́ lomi yóò ló ń ṣàdúà orí lu aago àá kọ́ bá jẹ́ pàdùà ni orí ò lè lo aago láíláí látàrí pàmbẹ́ lọ orí ò lè lo aago láíláí ó ti ń pèpè púpè nìyẹn ó ti ń pèpè púpè ìgbà tẹ́mi ò sì mà ibi tọ́lọ̀ wọn bá kọ́ sí ojú ẹnìkan ò tó ojú ẹnìkan ya tó dépò pé yóò sọ fún mi pé ni ó yàgò yí padà ó ta lẹ́ni náà tójú rẹ̀ tó kò sí. torí ẹ èmi ọmọ wa ṣàdúrà pé wọ́n lọ báburú bá ń bẹ nínú fún mi láyé ń bí ọlọ́ba mi yí padà tọ́m bá ti ń bẹ lọ́nbẹ wọ́n kàn máa rí i pé pẹ̀lú ògùn ọlọ́run dáadáa ní ṣẹlẹ̀ sí ọ dáadáa ní tọ́ sí ọ dáadáa ní tọ̀ wá. wo bùkátà láti mọ̀ pé èwo lọ́lọ́run yí padà èwo ni ò yí padà láti máa bẹ lọ́n ìwọ ọlọ́run ṣe gbogbo ńtọ́ kọ́ọ̀lẹ̀ fún mi ní dáadáa báburú bá ń bẹ nínú ńtọ́ kọ́ọ̀lẹ̀ fún mi bá mi yí padà sí dáadáa. eléyìí ọ̀yẹ́ kọ́ wọn lẹ́nu wa jàmá gbogbo gbà nítorí pé àdúrà nìkan ló lè yí kíkẹ́ ẹ bá wa wò wò ẹ torí gbogbo ọ̀rẹ́ mi tí wọ́n bá rìn ló lówó tèmi ti jẹ́ ẹ yóò bá lẹ́bù ní ẹ o wọ́n á sọ pé ọ̀rẹ́ mélòó ló ní ọ̀rẹ́ mẹ́ta ẹ bó o ní sẹ́wò làwọn ń ṣe pé ọ́ eléyìí ní ló ra wọ̀ rẹ̀ wọ́n bá dá wàhálà lẹ̀ láàrin wọn náà bá ti kó lépa rẹ̀ bájì ẹ bá ti dání lóògùn nù àti fọ́ lẹ́yìn ẹni tó bá láàánú jẹ àjẹyó á bàtì ẹ̀jẹ̀ yìí yóò bá di kó ń lépa rẹ̀ ká ẹ̀wù bẹ́ẹ̀ ṣe já ìdálẹ̀ láwùjọ Yorùbá wọ́n dá ìdálẹ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí láàrin ìyàwó kan sọ́kọ láàrin bàbá sọ́mọ wọ́n lè ní bàbá rẹ̀ lo ìlú àrídìkì rẹ̀ bàbá rẹ̀ tó bí ọ ìlú àrídìkì rẹ̀ àwọn òbí lẹ́yìn ìṣètò ọ̀gbọ̀njì torí de eléyìí kádàrá Ọlọ́run ti kọ ẹnìkan ò rí ambọ̀sibọ́sí pé yóò lè yí padà wọ́n máa pa àwọn oríṣiríṣi rọ́ńlá fún yín láwùjọ Yorùbá yìí ó tún rò ó rò yóò kúnná wọ́n máa gbé sí rédíò gbogbo àwọn ìrégbè gbogbo ránù ẹ̀yin náà wà á tẹ̀ bàtí àwọn ibi tá a bá ìtàn yìí dé a tún tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ ẹ ètò yìí fi olùgbọ̀wọ́ olùgbọ̀wọ́ lẹ́tọ̀ ètò ló dé kàlàǹfà ọ̀dẹ̀ wọ̀ wá kàlàǹfà ọ̀rìn yín mú bàjẹ́ ẹ̀yin náà tún á tẹ̀ bàtí rédíò ẹ máa gbọ́ tán òfò ọ̀tẹ̀lẹ̀ wọ́n gbọ́ lọ́n gbọ́ tani wọ́n bí da tọ́ mọ́kádàrà rẹ̀ tani wọ́n bí da gánà rí tọ́ mọ́kádàrà rẹ̀ wọ́n á sọ pé lágbájá ẹ̀ tọ́ bá ti náwó fún yàn ọgbà kádàrà yàn tọ́ bá fún yàn lówó o ti gba dúkìá yàn tọ́ bá ah, kí ló kù tí wọ́n á máa ṣe láwùjọ Yorùbá tí wọ́n fi gba kádàrà ara wọn tí wọ́n fi gbowó ara wọn tí wọ́n fi gba àrídìkì ara wọn. wọ́n lè sọ pé àrídìkì wa àti lágbájá papọ̀ ah, bàbá òfò tọ́ yín rí òun ò séwó tìyàwó rẹ̀ ló jẹ́ pé ìyàtọ̀ ti àwọn méjèèjì àbẹ́rẹ́ ní nǹkan mẹ́ babaláwo tó dáa mà ipa rẹ̀ kìí ṣe àti tẹnìkan papọ̀ ohun ìfẹ́ ta ló bá awo tìyàwó tiẹ̀ rubbish nonsense fucking tóbi jẹ́ pé ìyá burúkú làwọn ń jẹ káyé oní ọmọ àwọn sáré kìí yín papọ̀ tó tọ́ba wa ya wọ́n sọ fọkùnrin yẹn pé má kọ obìnrin o má kọ òtòrò ńlá ti kì rẹ̀ àbà bàbá òkúrọ̀ bàbá ọ̀daràn olórí ibú obìnrin yẹn ti lè já rìsìkì rẹ̀ kágbàdo tó da ìtọ́lọ̀ òdì ṣe ń tí àkùkọ jẹ yìí bí wọn bá bẹ́ẹ̀ obìnrin bá wá kú ńkọ́ tó wọn padà sí zero level ni wọn wá ti wá so wọn pọ̀ lọ́nà títí náà tóbìnrin náà tó bá ta sí létí ọ náà mọ wá soge pé sọ ọmọ fóònù ládùúgbò rẹ wọn bá sọ̀rọ̀ wọn lọ ni àà irọ́bu irọ́bu wọlátẹ́kùn ti mí tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀dí ká gba kádàrà gbọ́ ọlọ́run ti kọ́ wọ́n ti kọ́ àrísìkí dání láti inú ìyá wa ẹ̀ ń tá àjẹ́ láti inú ìyá wọn ti kọ́ torí ẹ̀ làwọn olùmọ̀sọ gbé tẹ́ rí ọ̀rọ̀ nǹkan lé ayé yìí owó nǹkan kan kò yẹ ká máa jà nítorí ẹ̀ ẹ̀yin náà ti rí sábàbí yẹn wọ́n ti kọ́ á kàn máa gbìyànjú ni rí tá à ń bá ń gbà láti lọ bá nǹkan fún ti kọ́ gbogbo ni tẹ́ kò túmọ̀ sí kí n má gbìyànjú má àmọ́ kí n sá máa gbìyànjú bọ́ọ̀nà tó dáa kí n sì má tẹ̀lọ́ nítorí pé mo wá nǹkan lé ayé a máa lọ sògùn owó kan a máa lọ gbìyànjú ẹ̀só ẹ máa wẹ́ nìkan tẹ́ pàtútù àbí gbígbẹ̀lẹ̀ ń wá àwọn olórí ikú tí ò ní dáa fún tí wọ́n máa lọ bá orí èèyàn nu bútu olórí ikú tí wọ́n ẹsẹ̀ èèyàn nu bútu aláìlérò ẹni tí ò wáyé wá ṣe rere a'udhu billahi kò ó lè jù lọ wọlé àti oṣoògùn owó tọ́jú pé wọ́n lọ fún jù láyé yìí ó lè ní ju tọ́lọ̀ nǹkan fún ọ lọ ọlọ́run wa kọ́ lówó lọ́nà orí ibu wá sí orí ibu ṣe. ìbẹ́ yìí náà rí kí ló dé kí wọ́n tọ́mọ èèyàn ṣe ìbẹ́ yìí gbogbo ti ń gbọ́ ẹ lágbájá owó ló ṣe kàmẹ́lẹ́ owó ló ṣe owó ló ṣe bí ìgbà tó ti èyí tó ti tẹjọ pa èyí tó tọ lọ bọ sódò èyí tó ṣe pé wọn ọmọ tó wá pa wọn kà kó wá wọlé náà ni ẹtìlẹ̀kùn àtìlẹ̀kùn òtìlẹ̀kùn lẹ̀kùn kàtí ni gbogbo rọm náà pọ ẹnu yín iná lẹ́yìn náà tó wá máa wá ká àwọn òbí láì ní ṣètò ọ̀rọ̀ rẹ̀ sí wọ́n mọ̀ á ti alágbàgbé bí ọmọkùnrin òtó bí ọmọ ọ̀tẹ́tẹ́ ní kánú owó kò kìlọ̀ wà. tójú ká jẹun yìí náà lọ tójú ká sí ọ̀rẹ́ wàhálà ìgbésọlọ tó lè ṣe fáàrí sẹni kanu wa tóra àwọn náà mi alhamdulilayi à ń jẹun alhamdulilayi ẹwù ní kálukú wọ sọrùn alhamdulilayi kálukú ló níbi tí ń sùn alhamdulilayi kò sẹ́ni tí ò ní mọ́tò nu wa torí bí n bá ní tèmi mo lè fowó wọ alhamdulilayi kí ló fẹ́ wá kọ́kọ́ lọ́wọ́ kò ṣe fún ọ sẹ́yìn fi wá lọ́ọ́ máa ṣiṣẹ́ sẹ́yìn ó fi máa wá wà kú wa àti táyà. tó ń bá ń gbé òkèlè méjì sẹ́nu lẹ́ẹ̀kan náà àwọn èèyàn kórì rẹ̀ ti dàrú òkèlè lásán ambọ̀sibọ̀sibọ̀ wàá sùn bẹ́ẹ̀dì méjì lẹ́ẹ̀kan náà wọ́n àti èsì kò o lè gbé yàrá méjì lẹ́ẹ̀kan náà nà ọ́ ọ̀hán ni máa wọ mẹ́tò méjì láti bí sáradà gbogbo ayé kò wá wo wèrè tomato kan bọ́ tomato kan ẹ̀ dundun omi jọ́ ẹ̀ bọ́ bí ah, ọ́ akramakumullah àjẹmá ẹ jẹ́ ká gbà fọlọ ẹ sì jẹ́ àmà dúpẹ́ fọlọ torí pé tí èèyàn bá máa nírò kò ní mọ pẹ́ du nítọ́lọ̀ ń ṣe fún kálukú wa pọ̀ gan ọ̀pọ̀ gan kádàrá tọ́lọ̀ ń kọ́ fún wa kò fi nǹkan kan burú dépò pé èèyàn máa wá wò pé bóòlù ọlọ́run ti ṣètò yìí báyìí èèyàn ń sọ̀rọ̀ tọ́lọ̀ ni ẹ o bọ́ bá ti sọ̀rọ̀ síyàn ó lójú ẹ tó lè sọ̀rọ̀ sí tọ́lọ̀ lálàáfíà á ń bọ̀ síbọ̀ sí ọlọ́run ọba tó dá wa dáadáa lọ́lọ́run ti ti wa kama máa dúpẹ́ fọlọ̀ wọ́n ti kọ́ kádàrà bọ́rọ̀ owó sì jẹ́. bákan náà wọ́n kọ́ àrìsìkì wa wọ́n ti kọ́ lẹ̀ sóòní sóòní ní títí ọ̀pọ̀ àbí òní pọ̀ níbo gbogbo ẹ̀ náà ti pọ̀. bákan náà wà á wọ́n kọjọ́ tá ilé ayé tá a wà yí báyìí àwọn ọ̀wá bẹ̀ ká lè máa bẹ́ńbẹ̀ lọ láéláé ojú ọ̀nà lásán ni ojú ọ̀nà fẹ́ gbà sọ́dá èyí ń gbogbo afárá láyé èyí ń pẹ́ tó bẹ̀ lọ́gán sórí gádà ó rí bí gbogbo èèyàn ó sì máa bọ̀ wí á kí ló ń ṣe bàbá yìí oníkó mẹ́rin mẹ́ gbogbo dáadáa lẹ̀ ẹ àbúrò yẹn fẹ́ dàrú oníkó lórí afárá ṣé wọ́n rí bẹ́ẹ̀ ni ilé ayé rí jẹ̀mọ́ bẹ́ẹ̀ náà ní lágbo lé yìí bígbà táwọn kan ti ọ ni pé máa ta lọ máa lọ máa lọ àyè fún fún wa láyè bẹ́ẹ̀ lẹni tí ń bọ̀ ní n'i tó ti ẹnìkan tí ọba wa fìjọ kan kún kò sí ẹnìkan tó sì lè díjọ kan kún bẹ kò sí tó ọ̀rọ̀ pé ẹ̀yìn kìnnìkan ẹyẹ pẹ̀lẹ́ òun ló máa ń tọ́jọ́ ọba àjẹ ẹyẹ pẹ̀lẹ́ ọba àjẹ ẹyẹ jàgídíjàga ìjọtọlọ ń bá pọ kókù náà kọ iná ló kú sí gbogbo sí kìnnìkan ẹ ẹ kìnnìkan kan fáwọn fáwọn èèyàn kúkú kú lé dín àwọn èèyàn kú lé mọ̀ ọ́ dẹ́kun àwọn bàbá yín tiwọn àtàwọn bàbá bàbá yín àtàwọn bàbá bàbá bàbá yín ní títí dé pèlè àìníye lọ ìbá wọn bẹ lé àbí wọn sí lé tó wọn ìkúkú kú lé yín kí wọn á nì tún ma pé kẹrù ọmọ àbọ aa kálukú ti mọ pọ o kálukú ti mọ pọ o ẹ̀rí táwọn yóò tún ma ṣe creativity oríṣiríṣi nítorí ká má bàa kú ó lè ní sábà kálá kó ní sábà kún jọkẹ ẹ ní kú ànímúra sí má gbàgbé má láti kálá kó ní kún lójoojúmọ́ kó ó rí i pé ọmọ kà lọ́nà ní kó dé jọ so ó túmọ̀ sí pé ó kúnjọ kan náà ni kò sí mọ́ bòòsì kò sí sóògùn kan tí pé kéèyàn mọ́ kò sí mọ́ òun lè sanra rẹ jẹ wọ́n máa yọkùn ní àná ìmọ̀ òtí dẹ̀wọ́ kò sóògùn kan tó lè dín ní lọ́wọ́ àtìkù. لن يبقى من ملك كلا ولا ملك ولا نبي يعيش دائما أبدا ọba kan ò ní ṣẹ́kù láéláé màlẹ́kà kan ò ní ṣẹ́kù láéláé anábì kan ò sì sí jọ́ ọmọ sẹ̀mí láéláé gbogbo wa náà pátá lápadà kú lídò lè mọ́wùtì wọ́pùnù lè xọ́rọ́ọ̀dì fọkùnlùkùn mọ̀yẹ́sìrù ilẹ̀ tẹ̀bẹ́ẹ̀rì wọ́n ní ẹ máa bímọ fún kú ẹ máa kọ́lé lẹ̀ kó lè bá a dá oró gbogbo yín náà lẹ́ padà lọ́jọ́ kan sòbílẹ̀ ayé wa ti ṣe rí nu ẹni tí ò bá kú lónìí yóò kú lọ́la ẹni tí mọ́tò ọ̀bá sì gbà òun náà lè rí tẹ̀kú ọ̀nà tí kálukú ọgbà kú lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n gbogbo aná làákùjọ kan ntọ́lọ́ ti kọ́ fún kálukú náà ni ntọ́lọ́ ń kọ́ fún kálukú ni ẹnì kò lè bọ́ fi kún ẹnì kò lè dín mọ́ wulẹ̀ sanra rẹ jẹ pé kíní kan òkun mọ́ náà ni kíní kan sàgbàdì ewé ojú rẹ ọkàn máa dán dán ní dídán arọ́ táwọn yóò tún máa rí pé kíni gbogbo ojú tó ti fa bàá mu kíni tó ń fi ń para tọjọ rẹ bá gbé ọlọ náà ni náà ni wọn náà lọ náà njọ kan mẹ́ta náà fi ti ẹ̀ ti kú sallallahu alaihi wasallam kí ni gbogbo kúrú tuntun wa ń wò kí ni gbogbo wa kí ni arúgbó ajá anabi sallallahu alaihi ń kú àwọn akúrú tù rọ́ńdọ́rọ́ńdọ́ yìí àwọn àwọn òkè ikú ẹ kékeré ní òkú tí kálukú ó ilé ti ọmọ kò sí ọmọ kò sí náà lọ́lọ́run sọ yìí pé qul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ọlọ́run ní kúndẹ̀ ń sá fún sẹ́wọ̀n kúndẹ̀ máa ń sá fún nǹkan èèyàn máa wò ti fi sẹ́yìn ọlọ́run ní ẹ̀bà wájú ni òun retí yín ọ̀dọ́ rẹ̀ náà lè lọ subhanallah à ń sá fún àwọn àròkọ àti fi sẹ́yìn àti ọ̀dọ́ rẹ̀ lánàá ń torí ẹ̀ rẹ̀ nìkan lè là yẹn dáadáa lọ́nà ti lè là ẹ̀ kéésì kíkẹ́ mi ọkọ̀ ògùn lásán lásán ni sí kankan kò sí kọ́lọ́ fẹ́ràn rẹ. ó ní ẹni tó dáa jù nínú àlùmọ̀ mi man tala umruhu wa hasuna òun náà ni gbogbo ẹni tẹ́mi rẹ̀ kùn títí ọwọ́ rẹ̀ ti dà àmọ́ tẹ́mi bá kẹ́kùn lásán títí ọwọ́ rẹ̀ ọ̀dà ó gùn fún yàrá wàá gbà wàá gbà àmọ́ tẹ́mi bá téèyàn sì fi gbogbo ọjọ́ ayé yẹn sí lọ́rùn olóríire gidi nìyẹn torí ẹ̀ láti tó ṣe jẹ́ pé ezekúta mi wọ́n kàn fún ọgọ́fà ogóje kìnnì kan gbogbo ẹ̀ fún yà kí á láǹfààní rẹ̀ tẹ́jú bó ń ṣe ń dàgbà náà lọ ń dáràn ń dáràn ń dáràn kan lọ kí kí a pọ̀ lálùkù torí ọjọ́ kálukú ní òkú wà á mẹ́lẹ̀ iṣẹ́ tó yàn ó gbélé ayé tí wọ́n ti kọ́ ọ wọ́n ti kọ́ ọlọ́run pé nínú ìgbésí ayé rẹ̀ ọkọ̀ ti kápẹ́ńtà lẹ́yìn rẹ ó tún wá padà di tíjà kò túmọ̀ sí pé bọ́yá eh, òun fi sí àkọ́kọ́ orí olórí ọlọ́mọdé ti kọ́ you yourself iṣẹ́ tó gbélé ayé ṣe ni kò túmọ̀ sí pé ńgbà àkọ́kọ́ eh, òun ti ń sin orí olórí wọ́n ọ̀tá ní làwọn lọ́yẹ̀ náà ju babaláwo lọ ń gbọ́ pé gbogbo láìpẹ́ tí wọn awo awo yìí náà ni àti wọn náà rọrùn bí wọn wá là lọ́yẹ̀ pétọ̀ iṣẹ́ títà kọ́ iṣẹ́ iṣẹ́ kápẹ́ntà kọ́ ní iṣẹ́ tiẹ́ o títà ní iṣẹ́ rẹ ẹgbọ́ rubbish rubbish nonsense wọ́n ti kọ́ pété tó ṣe téèyàn òṣìṣẹ́ méjì kú náà ní nílé ayé wa ní ẹni tí ń ṣiṣẹ́ mẹ́ta gan tí ó fi kú tí sì ń gbádùn gbogbo ẹ̀ tí ó sì wọ́n kú wa àìmọye títà tuntun ṣe kápẹ́ntà tó ti ra wọn lọ́dún kò dira wọn lọ́wọ́ nígbà tí ọba tí ọba lọ sukù yóò sì lọ kalẹ kò wọn alápàdà tó tún ṣe káfíńtà ṣe títà kan àti lọ pẹ́ẹ́rán tà tó àyẹmẹyẹ mẹ́kò tó tún jẹ́ télọ̀ gbogbo òdìrà wọn lọ mọ̀ bá délé ọmọ aràn tọ́tọ́ gbà sí pé iṣẹ́ kan náà lọ gbọ́dọ̀ sí láyé rárá kò sí pé iṣẹ́ kan lọ gbọ́dọ̀ sí láyé àmọ́ ìtumọ̀ pé iṣẹ́ tó ṣe láyé gbogbo ètí ìwà tẹsẹ̀ rẹ ó díẹ̀ ní déjì rẹ ó ní déjì rẹ bákan náà ètò wa gá jù tí ọmọ máa lè ti kọ́ fún kálukú wa nù yàrá ọlọ́ọ̀dà kan máa lè jẹ́nà ní kò sí wa fún wọ́n ti wá lọ́ máa ná ti síwájú ìgbà táwọn ẹbí wa sallallahu sọ ọ̀rọ̀ yìí kan fáwọn sàhábà ti máa ta máa lè ta lọ máa ná kó tó di kọ́dá sánmà àtìlẹ̀ pẹ̀lú fifty thousand years kó tó dá sánmà àtìlẹ̀ ó ti máa ta lọ máa ná ta lọ máa àlìjẹ́nà á ah! àwọn sọ̀hábà yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ti dán máa àlìjẹ́nà mọ́ ó ti dán máa ná máa kí ni kí wọ́n á nì túmọ̀ ká tún máa sin lọ síbẹ̀ ni ká jókòó ká máa retí ikú ni kọ́ máa àlìjẹ́nà ọmọ àlọ́ sí àlìjẹ́nà kọ́ máa ná ọmọ àlọ́ sí ah! nínú fakullu muyassarun lima khuliqa lahu ẹ máa sin lọ́wọ́ torí látàrí sísin lọ́wọ́ ọlọ́run ọba ó ṣe ìdẹ̀kùn fún kálukú láti ṣiṣẹ́ tó ṣe déédéé ńtọ́nà ńkọ fún látàrí pé ẹ̀sìn lọ́wọ́ àti ẹ̀sìn lọ́wọ́ kálukú ó ṣe tó ṣe déédéé pẹ̀lú ńtọ́nà ńkọ fún ẹni tọ́lọ̀ ńkọ àlìjáná mà yóò ti ṣe ọmọ àlìjáná ẹni tọ́lọ̀ ńkọ náà mà yóò ti ṣe ọmọ aná ọlọ́run dákun ṣe wá lọ́mọ àlìjáná torí ẹ̀jẹ̀ ìní ọkọ lẹ wọn ti kọ sí kálukú lẹ lẹ́yìn eléyìí ń bẹ náà mọlẹka jẹmọ mọlẹka tó jẹ pé orúkọ wọn jẹ munkar àti nakir munkar àti nakir mọlẹka méjì ni wọn ṣùgbọ́n sẹ orúkọ méjèèjì yẹn ìtumọ̀ àwọn kan náà munkar òun náà ni ìyẹn ni pé ẹni tá a mọ̀ ẹni tá a àwọn mọlẹka méjì yẹn àwọn ni mo wá anábì ní ẹni tó ń sìn yẹn yóò máa gbọ́ ìró bàtẹ́ẹ̀sì àwọn ẹni tó wá sí àmọ́ ò ní lè sọ̀rọ̀ kò ní lè jáde mà torí wọ́n tún dẹ́mi padà sí lára nígbà tẹ́yìn ò tí pò mẹ́ màlẹ́kà méjì yẹn wà bà wọ́n wà dájókòó nù sàárè ẹnìkan ní a sàárè fún jù báyẹn lọ náà because mo wò pa kí òkú yẹn mọ́ bẹ́ẹ̀ a dẹ̀ tún wá táìtì ẹ̀ kótó di pa da èèpẹ̀ bó pákótá tó fi di àfi kótó di pa de èèpẹ̀ bó búlọ́ọ̀kù alámọ̀tá fi di fa bẹ́ẹ̀ ni wọ́n ní laysa amru al-akhirah ka amri dunya ọ̀rọ̀ ẹ̀yìn ikú ọ̀dà bí ọ̀rọ̀ kátó ọ̀rọ̀ ẹ̀yìn ikú ọ̀dà bí ọ̀rọ̀ kátó wọ́n dájókòó nù sàárè níjọ́ tó bá dé nù sàárè rẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ kó gba àwọn ẹni bá ṣẹ́kù láyé kó tó gbọ́ òrí bẹ́ẹ̀ mo rò pé yé so torí ẹ màlẹ́kọ̀ ọ̀dà yẹn jókòó wọ́n mọ̀ á bí yàn léèrè ìbéèrè mẹ́ta péré náà iṣẹ́ tí wọ́n kò jù bá lọ gbogbo ẹni tó kú fún tòun lọ bínú níbikíbi láyé so wọ́n bí léèrè ta ló lówà tó gbélé ayé sí àwọn ìbéèrè rẹ ti wà open kò ní ìdígbé dánwò léèrè ẹ mẹ́ta àwọn ọmọ orí kó tó dijọ́ rẹ̀ eléyìí kálukú ti dà mọ́ ọwọ́ akú bá ti fèsì kọ́lọ̀ fún alẹ́ sí ta ló lówà tó gbélé ayé sí ìbéèrè alákọ̀ọ́kọ́ ni anábì wa sọ fún wa sallallahu alaihi wasallam ó ní gbogbo múmi ní gbogbo mùsùlùmí tó gbélé ayé sí náà lódodo torí kò sójú ṣáájú lẹ́yìn ikú ma ẹni tó gbélé ayé sí náà yọ dáhùn Allahu Rabbi Allahu Rabbul alamin olólùwà tèmítèmí gbélé ayé sí. àmọ́ mùnàfíkì àti káfìrì ìdáhùn ọ̀fọ̀ létí ni pé hàn hàn sami'tu an-nas yaquluna shay'an faqultu hàn. Ah, títí mo gbọ́ táwọn èèyàn ń pélé ayé wí lèmi náà bá wọn wí náà ló ti jẹ́ pé ká gbọ́rọ̀ lónìí ó ti sàn ju ká dé inú sàárè káwá la fẹ́ gbọ́rọ̀ ni èmi náà lẹ́ẹ̀ máa ń gbọ́rọ̀ tọrọ orí ara rẹ̀ fódodo tọ́tẹ̀lé irú wọn ní má tàtẹ́yege àmọ́ mùnáfìkì bẹ́ẹ̀ rọ́wọ́ mi kọ́ mọ́ ti dẹnu sàárè ha ọmọ ṣe o ń táwọn èèyàn gbélé ayé sọ lèmi náà bá wọn sọ màlíkà wa máa sọ fún pé ládàrá ìjà wà látàlá ìjà ọmọ ò sì pàtì mà wọn á ní kùmà kan bẹ ní ọwọ́ wọn kùmà rìn ni wọn nà ní kùmà yún orí ó sì wọlé lọ sínú lẹkẹjẹ kótó di pé wọn fa orí rẹ̀ jáde fún ma sọ̀tẹ́ mọ̀ pé ìbéèrè alákọ̀ọ́kọ́ nù ìbéèrè kejì màdínù kí lẹ́sìn tó gbélé ayé tẹ̀. tó wọ́n ní o ṣe Islam wọ́n ní o ṣe Islam wọ́n ń tara rẹ jẹ oní ọ̀run lọ́mẹ́ni tí ó là ọ̀run tí ó là àtàwọn káfíìrì lásán àníkò ṣe Islam kọ ọ̀rọ̀ náà lọ ìnàdínà ìdàlọ́ọ̀dì Islam ẹ̀sìn kan tuntun lọ́dọ̀ láti jọ́ tó ti dọ́ mi ìyàn kò pé méjì Islam yìí náà ó sì tó sọ ọ́nù ayà ni ó ní wọn mọ̀nyí yabtaghi ghayra al-islam dinan falan yuqbala min wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan mi tó fi sẹ̀sìn yàtọ̀ sí ẹ̀sìn Islam ọlọ́wọ́n bò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jọ́ kan lọ ẹni òfò tó bá ti sọ̀gbẹ́ ní àlùkìyà ìlọ ń gbọ́ yẹn o tó bá wù ọ́ mójútó Islam rẹ̀ kí wọn náà ti pẹ̀lú míì sídìí rẹ̀ tó bá wù ọ́ bọ́yọ̀bọ́yọ̀ náà ní kọ́ ọ máa ṣe wàláhìí tàláhìí oníkálukú náà ní ọ̀dà mùsùlùmí ọ̀dà àgbẹ̀ islam dì dì ní islam islam lẹ́sìn tẹ̀mí islam lẹ́sìn tẹ̀mí mùnàfíkì àti káfíìrì ńkọ́ ha ha sẹ̀mẹ́rìtò náà sẹ̀ kúló na ṣe ẹn fọkúrútò ẹ̀ńtí mo gbọ́ táwọn èèyàn gbélé ayé wí lèmi náà wí kọ́lọ̀ má ṣètì wá bẹ́ẹ̀ torí ẹ̀ islam ká máa jó mùkúlùmùkẹ́ islam bẹ́ẹ̀ bá bójú kàn náà bìbó lẹ́sìn ṣe irọ́ gidi nìyẹn irọ́ gidi nìyẹn. islam gidi islam ti mú ní là islam ti mú ní ṣoríire oníkàmójútó ẹsẹ̀kẹ́ islam àjọyọ̀ tó ń tara wọn jẹ yẹn o torí pé ẹni tí wọ́n ti lẹ́yìn ọ̀n tara rẹ̀ dànù ní o torí ẹ̀ àwọn eléyìí ńgbà tí ọba sí fọ wọ́n tún nà ní wọ́n tún nà ń kùmà oríire ó tún wọlé lọ sí ilẹ̀ kejì wọ́n tún yọ. muhammad mùsùlùmí ó sọ pé ah muhammad ni ọmọ abdullah ìránṣẹ́ ọlọ́ tọ́lọ̀ ránṣẹ́ wa tó fòdodo ránṣẹ́ wa tọ́ wọ́n ti sàṣẹ yege nìyẹn o mùnàfíkì àti káfíìrì áhà àwọn náà wọ́n tún máa bá ká wọ́n tún nàkúmà tọ́ wọ́n tún yọ orí rẹ̀ kú lẹ́ẹ̀kejì ẹnìkan ni ẹ dákun èdè wo láti máa dákun èdè wo èfi wá torí pàtì ìgbọ́lárúbáwá ọlọ́run máa èdè tí wọ́n fi bí ọ kò sí àdìsí kan kò sáyà kan tó ṣèdè tí wọ́n fi bí ọ ṣùgbọ́n àdìsí ṣe àlàyé ìbéèrè tí wọ́n bí ọ ni ṣùgbọ́n èdè wo kò sẹ́yìn kan tó ṣèdè tí wọ́n fi bí ọ àmọ́ lọ́wọ́ ọba yóò fún ọ lédè ń gbọ́ pété rẹ náà ní dídì ẹlòmọ́ ọ̀rọ̀ sọ nídìí àkọ́sọ ìtọ́dá àbí kọ́sọ ìtì ọ̀dá ó rí kàṣọ náà dábàá pé ẹni tá fi yàn mí jẹni pé nǹkan lárúbáwá rárá kò sì nídìí kọ́ wọlé kí ó ń torí eléyìí kò nídìí kọ́ wọlé kí ó ń torí eléyìí torí pẹ̀lú ògbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ kàṣọ náà akramakumullah àti bẹ̀yẹ o lọ́mọ àlùjáná ti dára rẹ̀ mọ́ lọ́mọ aná ti dára rẹ̀ mọ́ ọmọ wa sọ pé wọ́n lọ wọ́n òní ni kò jẹ́ kí gbèǹdà kìyàmọ̀ jẹ ní ìsìn ní ìsìn sọ̀rọ̀ ma o ti pé ló ń lọ ọmọ aná ọmọ sọ pé wọ́n di torí di àwọn kan náà ló ń láti rí màláìka tí ń sọ iná àwọn màláìka ti ń ina iná alayha tis'ata ashar àwọn màláìka mọ́kàndínlógún àwọn a mọ́kàndínlógún ní ń sọ iná akramakumullah ẹ má wò pé mọ́kàndínlógún péré tẹ ẹ bá fọ́ọ̀mù gán ẹ lè lọ́mọ ọlọ́wọ́ fa ẹ ẹ gẹ́gẹ́ bí area boy nílé ayé ń bì gbà ẹ máa tani ẹ máa tó a kó ti pẹ́ńsì ọ̀ntàn rẹ̀ jẹ kò síbi tó ọbẹ̀ sá wọ̀ kò síbi tó ọbẹ̀ sá lọ o ti ti náà kọ́lọ̀ mọ̀ sí wa lọ́ máa ná atúgbọ́dọ̀ gbàgbọ́ pé àwọn kan wà tó pé iṣẹ́ ti wọn àwọn náà làwọn ti ń àwọn ẹnu tó àwọn náà ọ̀gá ni wọ́n ń pè ní àwọn tẹnu ọ̀gá ni wọ́n ń pè ní ọ̀gá tí wọn ni wọ́n ń pè ní máàlìkù wọn náà lọ́wọ́ yá máàlìkù lè yàkùdé àlẹ́ iná ọ̀rẹ́ àwọn ọmọ náà pariwo pé máàlìkù bá ní bẹ́ẹ̀ lọ́rùn rẹ kó kúkú pa wá ó sú wa yọ sọ pé rárá inú rẹ lẹ́ẹ̀mà bẹ̀ inú rẹ lẹ́ẹ̀mà bẹ̀ kọ́lọ̀ mọ́ sí wa lọ́ máa ná torí a wọn yìí sẹni tá a tọrọ nǹkan kan lọ́dọ̀ wọn lẹ́yìn Ọlọ́run mọlẹkọ ní nǹkan kan tó lè ṣe fún ọ torí ẹ ló fi jẹ́ pé Ọlọ́run máa bí àwọn mọlẹkà léèrè ńjọ pé nǹkan ìgbéyàmù sẹ́yìn làwọn wọ̀nyí ń pè wọn sọ pé rárá o ni wọn àwọ abáwò àwọn tó ń tì torí sọ̀tẹ́ mọ̀ pé tíyẹ̀ máa ti ti tọ̀rí kọ orí wọn pé dáadáa orí wọn pé dáadáa torí bí kọ́kọ́ kó ń nọkọ́ kọ́kọ́ jẹ́ pé ọkọ̀ ọkọ̀ iwájú ẹ̀wù ọkọ̀ sẹ́yìn ó lè sọ pé kàràmà ni bẹ́yìn ọ̀gẹ́tì ẹ̀ ó lè jáde ní ìsìn kọ́jẹ́ pé kọ̀wọ́ wọn bàbá fi tè bàbá kí ni kàràmà ẹ́ tó lẹ́yìn ìjẹba nǹkan kó tẹ̀sí bá àkọ́rùn bíi lẹ́kẹ̀ láì ṣèjòyè nǹkan bẹ́ẹ̀ tó a gbọ́dọ̀ gba àwọn mọ̀lẹ́kà gbọ́ a ti gbọ́dọ̀ ṣe èméjì nípa bíbẹ̀ wọn a rí wọn kì í ṣẹ̀rí lórí pé wọn kò sí ọlọ́run nìkan ló ti máa yọ̀ǹkà àwọn mọ̀lẹ́kà rẹ̀ àwọn mọ̀lẹ́kà wọn máa ń yára wọn pẹ̀lú àwòrán tó bá fẹ́ ṣùgbọ́n wọn ò ní jáde pẹ̀lú àwòrán tí kò dára yàtọ̀ sáwọn àlejànú aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصية الله للأولين والآخرين فقال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله dájú oníkálukú wa onáà ní gbìyànjú sísè ń sánà lórí àti ní owó kún owó owó alálùbáríkà ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ kó jẹ́ pé ọ̀nà tá a máa gbà owó ó jẹ́ ọ̀nà tó dáa eléyìí tí kò ní ìṣújú nínú eléyìí tó ṣe é pé àní lọ jẹ́jọ́kẹ́jọ́ lórí rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ǹdà òkèèyàn eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ rájọ olè nítorí pé ẹni tí ń rájọ olè o lábẹ́ òfin ọlọ́run ọba wa nítorí pé ẹ̀sìn Islam ó pè wá lọ sídìí ká máa ran ara wa lọ́wọ́ lórí dáadáa ká má sì ran ara wa lọ́wọ́ lórí ìbàjẹ́ ẹni tó bá ti ń rájọ olè lè lọ náà. irú wọn ni ò sì ní jẹ́ kí ìbàjẹ́ ọ̀tá lókè pẹ̀. bákan náà rárá bí ti wùlò kéré ma nítorí kígbà mi ò lè ba àrúgbọ́ kó lè ba àrúgbọ́gbọ́ kí ọjà ó lè ba àpọ̀ lórí igbá mi kí lọ máa gbowó èlé eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run nítorí pé èlé ọlọ́run ọba ti léèwọ̀ dáadáa sì ní ká ṣọ́ra fún dáadáa ní ká sá fún nítorí pé èlé yẹn ese pele oríṣi ọ̀nà àádọ́rin ètò wa kéré nínú ẹ̀ anábì sallallahu alaihi wasallam ọlọ́dàbí kéèyàn bá ìyá rẹ̀ ṣe dènà a'udhu billah torí owó èlé tó ń jẹ tó ń tún pọ́n tìlà ìlọgbọ́yàn ọgbọ́dọ̀ dènà sí ẹ má gba owó èlé kí wọnú gbá àyàfi kọ́ jẹ igbárùn kí wọnú owó àyàfi kọ́ ilé ìtújẹ pé èròǹgbà ìjọba òun náà ní kóun fẹ́ fi ràn yàn lọ́wọ́ ṣùgbọ́n tó ti kú ti di bá mi òun náà ní ọ̀rọ̀ owó ilé ìtí ìjọba àpapọ̀ tó lòun fẹ́ máa yá àwọn èèyàn àwọn olókoòwò kéékèèké tó sọ pé tí wọ́n bá yáwó iye tí wọ́n yá gangan gangan àwọn gbà padà lọ́dọ̀ wọn àwọn ọ̀fẹ́ ilé kankan lórí rẹ̀ ẹni tó bá yá fifty thousand fifty thousand náà ni ó padà tó bá sì rí i dá padà lásìkò tó bá dìgbà míì hundred làwọn ọ̀yà eléyìí ètò tó dáa gidi ni nígbà tó ṣe wípé wọn fẹ́ fi gba kọ́pọ̀ lọ́dọ̀ ẹnìkan lélẹ̀ wọn fẹ́ fi ran àwọn èèyàn lọ́wọ́ ni láti gbógun ti òṣì eléyìí ti ń bá àwọn èèyàn fara fínra ṣùgbọ́n báwo ni ọba ti dá tó tó bá ti pé owó yìí tẹ ẹni tó fẹ́ ya lọ́wọ́ láì jẹ́ pé wọ́n gba ìlé kankan lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n rìbí àràtà ni ó tún kẹ̀kẹ́ ṣe ni bíbà lọ́ba kẹ̀kẹ́ jẹ́ àwọn abánikó fún wọn àwọn tó ní rárá o fifty tó bá gbà ó san five thousand fún five thousand yẹn òun náà ní service charge àwọn gba service charge ń tà wọn nítorí pé ìjọba àpapọ̀ tó bí àwọn ń sẹ́ kò sanwó sẹ́ fáwọn ìwọ lọ́wọ́ á sanwó sẹ́ fún wọn eléyìí lábẹ́ òfin ọlọ́run yóò mú ni má gbaru owó bẹ́ẹ̀ ọ̀ gbọ́dọ̀ gbà nítorí tó bá ti gbà ó ti di rìbá five thousand tó lé lórí ìran rìbá ni kò tí ẹ̀ lè tètè kọ̀ bá làákà péjì wò ló kéré mọ káwá pé ìjọba ó gbé sẹfẹ nìkan ó wà ní máa bá ń ṣe fi sẹfẹ lè là nírú nàìjíríà yìí kọ ó dà àwọn ẹsẹ irú rẹ ní sàrúdìyà kátó wá pé nàìjíríà bí sàrúdìyà bá bẹyìn arú sẹfà yóò sanwó ẹ kátó wá pé nàìjà nàìjà tó kí wọn ọdọ lọmọ so eléyìí túmọ̀ sí wípé àti máa wá gba ilé kan lọ́dọ̀ anybody lórí owó yẹn haramu ni kéèyàn yarú owó bẹ́ẹ̀ látàrí èlé táwọn ń gbà lórí rẹ̀ yẹn ìjọba tó ní kán kó fún yẹn kò sọ gba èlé lórí ẹ̀ ó sì lóun ọ̀fẹ́ gbèlé lórí ẹ̀ wọ́n tó wá fẹ́ bá kówó díṣẹ́ wọ́n wá ní máa sanwó kan fún ọ ẹ má gbowó yẹn nítorí rẹ̀ sẹ́yìn náà bá gbà ẹ ti gbowó nínú oríṣi nǹkan eléyìí ti ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ owó eléyìí ó náà ní í pé táwọn bá ń lo ẹ̀rọ àwọn pé ti ń lọ sópin wọ́n máa pariwo sí wa létí tantan má ń o ma sì mí kan o láti yá owó lọ́dọ̀ wa o àwa ti tán láti yá ọ lówó máa sọ̀rọ̀ nsó má máa sọ̀rọ̀ bóyá láti wa yá ní ìsìn ń ọba yọ ọmọ àtàn báwo ni ọba ti dáa tó nígbà tí mi yá ọgọ́rùn náírà ó pé hundred naira náà gangan yá mi mo ní mo yá náírà ó naira gangan náà lẹ yá mi sọ pé ńgbà tẹ́yìn hundred lèmi ọ̀sán ẹ wá ní five naira yẹn ń service charge ni service charge o service charge ran owó lélẹ̀ yẹn rárárárá ó ti sọ owó yẹn náà délé lábẹ́ òfin ọlọ́wọ́n ọba ó ti sọ délé lábẹ́ òfin ọlọ́wọ́n torí pé tẹ́ ẹ sọ ní pé ẹ yá mi lówó ẹ sọ pé kí n ra káàdì wọn ní kí n bóró owó sẹ́wọ̀n kí n náà ń ní ká bóró owó tó eléyìí túmọ̀ sí pé tá a bá yáwó òfin iye tá a yá iná làá tọ́ba ti lè di pé wọ́n mú nǹkan kan lé lórí ẹ̀ ó ti di rìbá lábẹ́ òfin ọlọ́run ọba wa kọ̀ wá tó lẹ́rìí kí ẹ sọ pé ẹ tẹ̀bí ìwọ náà gan káàdì hundred naira ọmọ ń rà ní hundred and ten gbà mí tẹ̀bí ọmọ ń rà ní hundred and twenty gbà mí bẹ́ẹ̀ ni eléyìí kò tó lẹ́rìí nítorí pé káàdì ni mo rà ń bẹ̀ yẹn eléyìí owó ni wọ́n yá mi bì wọ́n yá mi lówó ra káàdì níbi so ṣùgbọ́n ń bẹ̀ yẹn káàdì ni mo rà tẹ̀bẹ́yìn náà ti mà kí ni tó burú nu kẹ́ra búrẹ́dì eighty naira hundred naira tó burú kò burú ebi káràkátà lélẹ̀ káràkátà lélẹ̀ torí ẹ̀ káràkátà wọ́n máa sórí ọgbọ́n ni àlùmọ̀mọ́kátà so àlùmọ̀mọ́kátà ti máa ń ṣẹlẹ̀ nínú káràkátà bẹ́ẹ̀ sẹ́ ń dúnadúrà yẹn ìbẹ̀rẹ̀ rẹ máa jáde so amánìsìn owó lélẹ́yìí ní kẹ́ ya tẹ́ bá sì yàwó nǹkan òfin tó dé ni pé iye tó bá gbà náà lọ́ọ̀tàn tẹ́lẹ̀ yìí ó túmọ̀ ẹ ọwọ stranded ìgbésí ayé òní lọ nígbà tí o ti sí fóònù láyé ṣé o kú ni bàbá àwọn bàbá rẹ kú tó bá pé wọ́n tẹ̀sẹ̀ dé láyé fóònù tí wọ́n kú nígbà tí o sí fóònù ọ̀ra ni ẹ orin wo náà ló tún lórí lára fóònù náà dáradá lásán ṣé bó rí ikú lọ́pọ̀lọpọ̀ fi ń ṣe fóònù tẹ̀ rí yàn ó rí ikú lọ́pọ̀lọpọ̀ fi ń ṣe àìmọye èèyàn ẹnìjàmbá ti ṣe lára fóònù yìí kọ́lọ̀ ń dákun kọ́ sànù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

الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاة